والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته ومن حديث النبي محمد صلى الله عليه وآله وسلم pé ẹ máa yára níbi àti nítorí pé ẹni tí ń bẹ láyéláyé kò máa ń tó lè ṣẹlẹ̀ sùn lónìí ìbáyìí kò wà lálàáfíà lónìí ìbáyìí àṣírí rẹ̀ bò kí ló fẹ́ ṣẹlẹ̀ lọ́dún tí ń bọ̀ ọlọ́run mọ̀ ẹ lè wà láyé kò má sí lálàáfíà o lè wà lálàáfíà káṣírí rẹ̀ ọmọ bò débi pọ́ wàá rò wọ hajj ó rí yọ nínú owó rẹ láti lọ ṣiṣẹ́ hajj lónìí tó gbádùn tó lówó láti ṣe òun náà ni ó yẹ kó o mójútó àti lọ ṣiṣẹ́ ọ̀ranyàn yìí àwọn olùmọ̀ nípa ṣé ọ̀ranyàn kíákíá ìní hajj tàbí ọ̀ranyàn tá a lè lọ lára wọn ní ọ̀rọ̀ oríṣi méjì náà kan sọ pé kíá ni o gbàtẹ́yìn bá ti lówó rẹ̀ tàì lówó rẹ̀ kó lọ sí hajj àwọn kan sì sọ pé rárá kìí ṣe ọ̀ràn yẹn kíákíá gbàtẹ́yìn bá fẹ́ ló lè lọ ṣùgbọ́n ìjọ dọ́gba jù ni pé ọ̀ràn yẹn kíákíá ni pàápàá jùlọ pẹ̀lú hadithi tó ní ẹ̀yára níbi àti lọ tètè ṣiṣẹ́ hajj torí pé ẹni tó wà lẹ́mìí ọmọ tó lè ṣẹlẹ̀ sùn lọ́la. láti rí i pé owó tó ń fi ṣiṣẹ́ hajj lọ́dọọdún láti ìgbà tó ní kálukú wa ti délé ayé iná ní lékún sí i báyà tó bá gbọ́dún yìí ni wọ́n fẹ́ lọ o lè máa wò pé tó bá pèsè ló ti lọ ni lọ́yọ̀ bá ṣèwò iye mílíọ̀nù báyìí tó bá gbé ìdúntà ìwọ́ bá ti lọ ni ọ̀bá tún ṣèwò iye mílíọ̀nù báyìí tó bá gbọ́dún mẹ́wàá sẹ́yìn ńkọ́ ọba ṣèwò iye mílíọ̀nù báyìí ọdún mẹ́ẹ̀ẹ́dógún sẹ́yìn gbogbo hajj gan wọ wá mílíọ̀nù bẹ́ẹ̀ ni ọdọọdún ní lékún sí èló làwọn ẹni tó ń lọ lé sísan èló làwọn ẹni tó fẹ́ lọ lọ́dún yìí sàn kí ni tó ọmọ tí ó tún dà lọ́dún tí ń bọ̀ eléyìí ló fà á ó fi jẹ́ pé ẹni tó bá gbọ́n lásìrí rẹ̀ bá ti bò débẹ̀ ó ti síwájú gbogbo nǹkan mẹ́jọ já sí pé mo fẹ́ kọ́lé mo fẹ́ káàtì ó pàtàkì mi ju kí n lọ ṣiṣẹ́ hajj lọ ṣiṣẹ́ hajj yìí orígun kan ni nínú orígun ẹ̀sìn Islam eléyìí tó lu wa lọ́rùn pípé ká ṣe lẹ́ẹ̀kan nínú ìgbésí ayé wa hajj gbogbo ètò ọba ṣe lẹ́yìn tó àkọ́kọ́ yẹn náà fi là tọba sì kíyèsí láti pé owó yìí ó pọ̀ kò sì rọrùn kójọ kò rọrùn kójọ ẹni tó ti lọ rí ni ká bi léèrè ẹmí ló ń lọ sanwó yẹn díẹ̀díẹ̀ kó tó di kó rí san pé kò rọrùn ó dẹ lómìn ti fẹ́ já ara rẹ̀ ń tà máa kó wọn lọ́mọ owó ìpọ̀ wọ́n tún ní ká tún lọ san yìí báyìí mo ti fẹ́ rí gbogbo ẹ̀ náà ló ti ṣẹlẹ̀ olúwa wa kádàrà pípọ̀ wa lè lọ ó san mílíọ̀nù mẹ́jọ láti lọ ṣiṣẹ́ hajj ìgbà tí ọwọ́ wo ara rẹ̀ owó mílíọ̀nù mẹ́jọ ọwọ́ ń ṣe Allahu Akbar ṣé pé mi náà mo ní tó mílíọ̀nù mẹ́jọ láyé. tí mò ń fi lọ ṣiṣẹ́ hajj owó ìpọ̀ lóòótọ́ ṣùgbọ́n lẹ́gbẹ̀ẹ́ lọ́dọ̀ di lọ́la gbẹ̀ndà àwọn owó náà tí wọ́n ní kí ti pọ̀ jù láti tó fi tó bẹ́ẹ̀ kò yé wa iná fi gbọ́pọ̀ hajj lásán ṣebí owó táwọn ẹrú ọlọ́hùn sàn yín náà tó ti ẹ bẹ̀rù kéṣe bí táwọn ti ní kọ́ máa mójútó kó ló ti jíwó tó ti kó lè níwọ̀n náà kéṣe bí táwọn ti ní kọ́ máa mójútó báwo ni wọ́n ti ṣe máa ṣe nǹkan tí àwọn ọmọdé kéékèèké ọmọ jẹ ló jẹ ló mójútó torí kó lè níwọ̀n náà ibi tí wọ́n á kókó mójútó ọ̀rọ̀ ẹ̀sìn ló ti lọ jáde ó sì tún gbé bẹ́ẹ̀ tán ọmọ àfáà la mọ̀ ọ́ sí ó torí ẹ̀ àwọn owó yun bóyá àwọn ẹni tí ń ṣe àkóso wọn fi tí wọn kún lówó yìí fi ń ga gbọgbọ tó bá wọn torí tó bá di gbogbo ẹ̀kọ́ náà ẹni tó lọ àjẹ ọlọ àjẹ àjẹpọ lè burúkú pọ náà àti mójútó sẹwọn ṣùgbọ́n tí wọ́n wò ni pé owó yìí pọ̀ lóòótọ́ eight million naira is not a joke ó dáa tó bá wá san eight million naira ọ̀wá tẹ bàálù torí káàró oko lẹ́lòmíì tó bá ti gun bàálù pé yes owó mi ṣiṣẹ́ báyìí ntí ẹrù pé nǹkan bàálù rí láyé aró oko mọ́tò náà ọ̀yàtọ̀ sí bàálù bàálù ọ̀yàtọ̀ sí mọ́tò mọ́tò ọ̀yàtọ̀ sọ́kọ̀jú omi ọkọ̀jú omi ọ̀yàtọ̀ sí bàálù àníkóló ọtí ká máa sọ lálàáfíà ìgbà tí wọ́n ti wá wọ bàálù nǹkan wá wò pé bí wọ́n fẹ́ bí wọ́n kọ èmi náà ti dà láàjì títa ní bá fẹ́ títa títa ní bá kọ̀ kọ́ mọ́ kankan nípasẹ̀ àjì ń gbé lọ òfò ni àbí èsòfò eight million naira gbogbo ẹ̀ dànù la ilaha illallah wàhálà ìjàmbá ìpájú lórí òfin ọmọ kankan nípa tó gbé ọ lọ ọkàn déta dé wọn àpòkọ rẹ gbẹrẹ fún mi àti máa pè tẹ́lẹ̀ lọba yarí aláàjì ọmọ pàdé ọgọrà fọdún yìí ń bọ lẹgùn ń bọ lẹgùn ń wọn ni kò gùn karambà ní òun ni kẹgùn tọlọ kanra rẹ lẹ́sẹ̀ fọ́ra rẹ léegun síbi ká tọ́ ni kò gùn lára fún torí ẹ ṣe rí kí n mọ nígbà tí mo lọ sí ọ pàtàkì ju lọ mélòó lọ́dọ̀ àwọn ọmọ kó wọn mọ tó lọ sí ọgàrí táwọn kan sáré ló náà máa sáré olúwa gbà lòun náà bá lọ fi ẹ̀kẹ́ gbó pé àkókò mẹ́ta sì tí è pé àìmọ̀kan ló gbé lọ ájì owó burúkú tó ọ náà kó kúkú dá sínú òwò rẹ ọmọ akówó rẹ sọ olódo ní ọmọ kankan ibi tá ti mà ní pé ní ìsìta bá ní kọ́pọ̀lọpọ̀ sálọ àlàmbì yóò fèrè ok tí ẹ bá fèrè inú àlọ àlà tí ó pàṣẹ inú sọláàtì ó àlọ àlà kọpaasi nu sọlá ṣẹṣẹ ájì ni ọwọ àrèsè ájì tó ẹgbẹ kan nígbèsè ayé ni sọlá àtútọ jẹ ẹ márùn lójúmọ́ àlùwàlá téèyàn lè ṣe jọ ẹ márùn lọ lójúmọ́ kan gbogbo ẹ̀kọ́ máa ṣe ṣé ájì ni ọwọ àmọ́ ṣe á ọ̀pọ̀lọpọ̀ fowó jóná dànù wàláhì kò mọ kankan nípa tó gbé lọ kò sì fẹ́ dààmú kó fẹ́ mọ̀ nípa rẹ̀ kó wọn sá ti lọ kó wọn sá ti dé torí wọn ti ń sùn lẹ́nu adúrú bẹ́ẹ̀ ṣe rówó yìí tí ọ̀yẹ́kẹ́yìn náà ti lọ ìsọnù lọ sáfù lọ́jà jù pé kí n máa tí mo lọ ṣeun kó sì yé mi yéké ju owó tí mo kó lẹ̀ lọ torí pé tí owó bá sọnù wàláyé ó sọnù gbé ni Mẹ́kà ò dàbí London Mẹ́kà kò dàbí Paris Mẹ́kà kò dàbí New York Mẹ́kà kò dàbí Dubai sẹ́rí gbogbo àwọn olùtúmọ̀ dárúkọ àwọn yẹn máa ń lọ ọbẹ̀ ni láti lọ wo ah, ah, bó wọn ṣe kọ́lé bíi bóòdì ìlú wọ̀nyí ṣe dáa tó báyìí àwòjátọ́ lẹ́nu ni wọ́n lọ wò ń bẹ̀ pé à èmi náà ti rí àwọn ìlú tó dáa púpọ̀ láyé rí mọ́kà kò dà bẹ́ẹ̀ mọ́kà kò dà bá kó tẹ́lì kan gàgàràgà sí mọ́kà wọn bá ṣe títì kan tó mọ́kà gbogbo ẹ̀ kò kàn wá kàábà yìí ẹ̀sìn là ń lọ sí ń bẹ̀ ẹ̀sìn tá à ń lọ sí ń bẹ̀ ẹni tí ò bá mọ̀ ń parí má lọ má sunwó ná o má jọ̀wọ́ ná o ìyàwó rẹ bùkátà owó òun ọmọ rẹ bùkátà owó òun kò fi tọ́jú wọn nígbà tó bá tó mọ̀ nípa rẹ̀ nípa ọ̀gbọ́n náà àwọn ẹni tó ti lọ rí olùwàkóso àjì wọn ní àtẹ́wọ́gbà àwọn ẹni tó ń palẹ̀ máa ti lọ olùwà kó mú wọn lọ lálàáfíà kó mú wọn dé lálàáfíà àwọn ẹni tó ṣe é pé wọn ò tí ì rọ́nà rẹ̀ agolo ẹlẹ́dàá kọ́ lànà rẹ̀ kò wọ́n agolo ẹlẹ́dàá kó ṣe ní rọrùn fáwọn náà láti lọ ẹni tó ti lọ rí olùwà kọ́mọ̀sí làlọ́ máa. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك